so ẹlẹ́rìí lè get nǹkan tí tí mo sọ. so ẹ lè mọ point tí mo fẹ́ rí lè mú jáde nínú àwọn ọ̀rọ̀ mi yẹn. ó yá sọ̀rọ̀ ẹ̀ gbọ́ just go straight to your point. <sighs> mo ti ready láti máa rí. dàpọ̀ ìjọ mi sílé fún <laughs> fún brax lẹ́yìn o honestly mi sílé fún brax suppling my legs be serious. I said I am ready to get married now. I said you ready? I am very, very ready. <laughs> That's a good news. Oh yeah, yeah. So, um, who's my daughter-in-law to be? ta ni àwọn wo ló bí ẹ ibo ló ti ń ṣiṣẹ́ ibo ló ń gbé dẹ ìgbà wo ló fẹ́ wá kíyà ọkọ ẹ. <laughs> ọmọ èèyàn dáadáa ni ilẹ̀ náà Nice. Um ó ń ṣiṣẹ́ ní Nigeria Port Authority. Um, went only there as in NPA. yes. Nigerian Port Authority. exactly. Dàpọ̀ mi ní ìdásí béèrè àwọn tó yes torí wípé tí kò bá fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ dáadáa kò sí bó ṣe fẹ́ máa ṣiṣẹ́ níbẹ̀ yẹn tó torí ọlọ́run jọ ó gbà wo ló fẹ́ wá kí mi. Eh, kò sí ìgbà tí o lè wá kí yín but ó máa ń bí sí gan iṣẹ́ ni all the time. jọ jẹ kó kó jẹ kó wá àyè fẹ́ mi kó wá mo fẹ́ meet i can't wait ah kò sí ìdádúró mọ́. ó ti wáyé fún yín. ó ti wáyé fún mi. ó wà lọ́dọ̀ yìí bọ́tẹ́ jẹ́ kí surprise yín dáadáa <laughs> tẹ́ bá nà ọmọ síta ìpéyàwó yín jáde. bẹ́ẹ̀ ni bá lọ pọ̀ fúlọ́ọ̀dì. ọlọ bẹ́ẹ̀ ni Làbákẹ́. Labake, please. Serious? My girl. You're welcome. Thank you. Ma. Jókòó, jókòó, jókòó side baby. Thank you, ma. Dàpọ̀. Mommy is also okay. She is beautiful. She's beautiful. Thank you, ma. Pẹ̀lẹ́ Láìda, Your parents? They are olúwa ṣe ẹ ah, eh, but kí ló dé ó ti pẹ́ jù náà àtijọ́ tí mo ti ní lára yọ lẹ́nu wípé mo fẹ́ rí ìyàwó mi ah, look i'm old enough to have my grandkids. bẹ́ẹ̀ni iṣẹ́ ni iṣẹ́ ni ní Nigeria Port Authority iṣẹ́ máa ń pọ̀ mẹ iṣẹ́ iṣẹ́ yìí ni. bá tẹ̀lé jẹ́ pé dábìlì òwúrọ̀ rẹ̀ ẹ̀yìn ò ní gbà yẹ o ó fẹ́ mọ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sí èmi ò ní sórí ó máa create time fún èmi. yes my daddy má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ wá yọ ló bá ń lẹ̀. bye boy. káàbọ̀ kọ́ mi ò má bọ̀ má that's my wife. guess my who my guess is just guess anyway my jẹ́ kí stress ẹ your ẹ̀gbọ́n's wife to be nìyẹn. that's my wife. <laughs> Labake. Àbúrò ọkọ ẹ̀ rèé. Labake bàbá kẹ́ni kí ló ṣe ń gbà kí ló ṣẹlẹ̀ náà. Ah, ṣọmọ ni ẹ lára jù. Ah, ah, àwọn ọmọ dáadáa kọ́sítọ́mà dáadáa ni. o ti introduce ẹ o ti kọ́kọ́ introduce ìyàwó sí àbúrò àbíkó tó wá mú asọ́dọ̀ mi yẹ ẹ ṣé bẹ́ẹ̀ mi lèmi nira pé mo fẹ́ ẹnìkejì obìnrin mi nulẹ̀ ó sì jẹ́ pé ìbájúlọ́kọ́ mú ìyàwó lọ hàn. no slow down kọ́sítọ́mà dáadáa tèmi lélẹ́yìí o you know i like roasted corn ọ̀dọ̀ wọn mo ti máa ra àgbàdo ọmọ alágbàdo nílé yìí. ọlábànjí òde lajú ẹ orúkọ máa ń papọ̀ lọ́dẹ̀ máa ń jọra. ẹ máa ọ mọ mi ẹ máa ọ rẹ. Nigeria Post Authority lélẹ́yìn tí ń ṣiṣẹ́ ọmọ. Ah, ọmọ èèyàn dúdú ọmọ èèyàn ńlá ni. ẹjọ́ ọ̀wọ̀dà ó ti gba ayé ó ti gba ayé ó ti gba mọ́mì mi náà ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ eléyìí mọ́mì eléyìí NPA eléyìí ṣe NPA o NAA lélẹ́yìn Nigerian Àgbàdo Authority lélẹ́yìn tí ń ṣe ń ló máa jẹ́ president all good back iná làbákẹ́ sọ̀rọ̀ dáhùn náà ṣó mọ́ ẹ ṣe tó bá lè wọ́n tó sọ àgbàdo lẹ́ ń tà lẹ́yìn Dàpọ̀ Dàpọ̀ say something. mo ní láti explain àwọn ọkọ̀ fún yín ẹ kó ṣe wọ́n wá mọ́mí. níbo náà pọ̀ mọ́. mo ní mo ní láti explain àwọn ọkọ̀ kan fún yín. pé kí ni bí o fẹ́ fi ọmọ alágbàdo ṣe ọmọ alágbàdo làbí kì í ṣe ọmọ alágbàdo doing this ẹ farabalẹ̀ dáhùn ní màá explain àwọn nǹkan. that's my explanation oṣù ọdún náà fún mi dẹ̀ máa ń wọ́tọ̀ ibi tó lọ yìí ti ga jù ẹ lọ wọ́n ní tọmọdé bá pẹ̀kú àdàjẹ o ti wá pààrọ̀ gidi bàbá yìí o fẹ́ agbẹ́fẹ́ mi yẹ́ ẹ̀ nílé irọ́ ni kò lè ṣeé ṣe mi ì mọ nǹkan tí màá ṣe sí mi pín. omi kí ló ń ṣe sí báyìí. wo wo wo wo kò sí nǹkan tí màá ṣe sí kò sí nǹkan tí màá ṣe sí o torí mo sọ fún ẹ tẹ́tẹ́lẹ̀ wọ́n ló gbọ́ wọ́n ní òkèlè gbígbẹ́ ó sàn ṣẹlẹ̀ tó kún fún wàrà àtọyìn tí ò sí fọkànbalẹ̀ ń bẹ̀ lọ mi ò la ní o mi sì lanú lẹ̀ mi lè jẹ́ kẹ́ni kankan wá sọ̀rọ̀ sí mi láyé ṣó ti yé ẹ mi ò la ní mi ò lanú lẹ̀. Dàpọ̀ I don't understand again gbogbo ẹ ti sú mi. Mo <laughs> ni mo sọ fún ẹ. Labake just take it easy. Okay? Um, jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀. Ṣé lóòótọ́ lóòótọ́ òun ló nífẹ̀ẹ́ mi dénú? Àsìn ló nífẹ̀ẹ́ mi dáadáa. Gbogbo ẹ̀yà ara mi pátápátá ló nífẹ̀ẹ́. That sounds good. Gbogbo ẹ̀yà ara tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ bẹ́ẹ̀ ni máa fẹ́ kí o fi ọkàn balẹ̀ ok nípa ti mú mi tí wọ́n sọ wípé o ò lè fẹ́ mi o ò lè fẹ́ mi fi ti wọn sílẹ̀ èmi ni kò máa wò èmi àti ẹ̀ là ń fẹ́ra wa. wọ́n ní tó bá dojú ṣíṣù tó bá dojú ṣíṣù ìjì máa ń lanu. mo dẹ̀ fi dé ẹ lójú pé ní ìgbà kọ̀ọ̀kan mi ò ní fi ẹ́ sílẹ̀. Si mo promise bẹ́ẹ̀. problem ṣì wà. problem wà. how. mọ́mì mi ti sọ fún mi pé àwọn ò gbọ́dọ̀ rí mi nílé yín mọ́. tó bá jẹ́ pé mi ni mọ́mì ẹ̀ ohun tó sọ yẹn ni màá sọ bẹ́ẹ̀ ni nítorí kò sí òbí tó máa fẹ́ lajú sílẹ̀ tí wàhálà bá ti ń wà lọ́wọ́ bẹ̀rẹ̀ báyìí tó máa fẹ́ yọ̀ǹda ọmọ ẹ̀ yé pé kó lọ sí ilé yẹn. pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìyàwó àbí lórí ọ̀rọ̀ pé èèyàn fẹ́ lọ sílé ọkọ. àmọ́ gbogbo ẹ̀ lọ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ mọ́ mi o kò tó nǹkan tá à ń lọ dàbẹ́ o mọ́ mi tèmi gangan ni wàhálà wà lọ́wọ́ ẹ̀ èmi á dẹ̀ yanjú yẹn. mo ní àgbà ọlọ́run àgbà kò sọ. it's alright it's alright it's alright are you okay now. Yes. Are you sure? I love you, baby. I love you too. Mm. <laughs> Olúwa borí báyìí. Hmm? Jẹ́ kí n máa wá lọ. Mo um, understand, okay? Mo understand. But èmi àti ẹ̀ máa jọ débi kan. Bẹ́ẹ̀ ni kò ní pẹ́ kò ní pẹ́ a máa jọ débi kan. But ká tó lọ. Ibi tọkùn ẹ ní bàbá o ibẹ̀ nìṣúra ń gbé ibi tọkàn ẹni bá wà ó ibẹ̀ nìfẹ́ ni ń gbé àmọ́ kò yẹ kó bògùn wá àmọ́ kò yẹ kó lóògùn ṣẹ̀rí òun ga ó máa ma ṣe ìfẹ́ tí ń bẹ lọ́kàn ẹni tí ń dára láàmú ọ ṣẹ̀rí ṣẹ̀rí kò yẹ kó dọ̀kú. ó mọ̀ pé nuisance ó mọ̀ pé ò ní làákà ìkọ̀kọ̀ ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ tó tóbi jù láyé ìwọ ni. kí ni mo ṣe fún yín náà tẹ́tù fi ń bú mi. kí ni wọ́n ṣe fẹ́ mi mo ò bórí ẹ̀ pé mi ìmọ̀ para wọn ni ẹ̀ mi ìmọ̀ pé you're just an ordinary slut olóṣó lásán lásán ni ẹ̀ àti òun tún béèrè lọ́wọ́ mi pé kí ló ń ṣe bó ti máa ń ṣe náà nìyẹn tó bá ti ṣòṣì tán máa bẹ̀rẹ̀ pé kí làwọn ṣe. níbo ni wọ́n ti ń gbọ́ àbí níbo ló ti rí rírọ́ ẹ̀ ní pé nǹkan máa wà láyé yìí ó máa mú ẹ̀gbọ́n àtàbúrò á máa fẹ́ra wọn ó fẹ́ máa fẹ́ èmi kó tún máa fẹ́ gbọ́n mi náà ó fẹ́ máa fi orí àgbò méjì ó fẹ́ fi máa kanra o sórí òpè ni ó ti yá wéré o. ṣé mẹ́ńtẹ́ ń bá sọ̀rọ̀ ṣá. o àórí ẹ̀ ti dàrú o tiẹ̀ ti yá wéré dànù ni ṣé mi mẹ́ńtẹ́ mi bá sọ̀rọ̀ o ń try láti sọ fún mi pé bóyá nǹkan ṣe mí àbí ìwọ gangan nìkan ṣe. ṣé mi àti yíjọ ládé òun fífẹ́ ni àbí kí ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. ṣé mi àti wọ́jọ ládé òun fífẹ́ ṣó ti rẹ́ni tó ń jàgbàdo láàárọ̀ àti ọ̀sán ní seven times a day rí ṣọtí rírọ ẹ̀ rí kó yẹ kó ti wà calculative. wo bí gbọ́ ilé tí mo fẹ́ sọ yìí dáadáa o aago mi òun ló máa padà dádìyẹ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ fún un bínú jàre làbákẹ́ that's rubbish. olórí burúkú eh, ọ̀hún tá a jọ ń gbélé ni one of the tenants, mi ah sorry tenant àjọ ń gbélé o lọ kó obìnrin mẹ́ta o lọ kó wọn dà sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó o dẹ̀ bí ọmọ méje in a room kò sí kílọ̀kọ̀ mi bọ̀ bí ìpè mi ni senior tenant tí mò ń bá onílé gba owó ilé tó bá di tenant eh, tenant eh, um, tenant rate ní monthly ìyẹn owó owó owó oṣù ilé wọn mo dẹ̀ sọ pé owó dà owó dà olóṣèlú sọ mi pé ẹ ṣé mi mọ̀ kó oṣù ti parí ẹ ò ní problem kan ẹ ò ṣe kí ló kàn mí bastard tó bá bí ẹrẹ má san owó yẹn lé má san owó yẹn kó tó tó twelve o'clock lọ́la wàá ràn wò wàá jáde nílé yìí ni. ẹ dáàdi bó bá ṣe wù kó ṣe jẹ ẹ ṣáà ní sùúrù. ní irú ta ló ń plead fún ọ̀rọ̀ yẹn kọjá ọjọ́ orí ẹ̀ jàre o lè dá sí mo mo ro gbogbo èrò mi ni pé o pẹ̀lú ọ̀tá jọ ń gbé bí ni mo ṣe ń ṣàlàyé fún ẹ ọkọ méjì pọ̀ pé ìwọ kì í gbé bí mo tó bá bí ẹ̀gàn ni kí wọ́n sọ ti ẹ̀ jàre ọkọ mi ti fò mo rò pé ọ̀nà bá gbélé ni mo ṣe explanation fún ẹ jọ ẹyin. look let me tell you one thing you are a big liar ìyá tó bí ẹ ti ṣe gbala ìfún mi pé you are a liars kí ló sọ ẹ tí gbogbo òṣì ìwọ ńlá pa ẹ̀rọ expensive liars wípé ẹ bàbá tó bí ẹ ló airport o níjọ́ ni gbogbo ẹlẹ́yà ẹ dé báyìí káàtẹ́ẹ̀nì mọ́tò ti pa bàbá ẹ ń jọ́ sí bọ́dá mi àrẹ̀mú wọn ò sí láyé mọ́ ó wà fẹ́ ní oníbẹ̀rù mọ́ ṣé mo bí ẹ léèrè o nígbà tá a wà tá a dẹ̀ já àbúrò bàbá tá ayé ṣé wọ́n ní kó má bẹ̀rù wa mọ́ ò wá ń pa ìrọ́ òṣì orí burúkú kiri. mo ṣàwà láyé kó o fẹ́ ní fairness fún ẹnikẹ́ni ò fẹ́ níbẹ̀rù. secondly wọ́n tún wá lóò ti di celebrity láàrin ọkùnrin méjì ṣé ni wọ́n ń du ẹ̀ lọ́tún tó ń du ẹ̀ lọ́sìn mò ń bí ẹ léèrè ni abẹ́ẹ̀kọ́ wọ́n ń du ẹ̀ àwọn tẹ̀gbọ́n méjì ń du ẹ̀ tó fi ní scandal ṣé èrò ìwà òṣì yẹn ló ló ló ló ló wá ra wọlé torí pé ìyá tó bí ẹ lọ́mọdébìnrin kò lè kò lè kò lè tọ́jú ẹ kò lè bá ẹ wí àbí. dádì lóòótọ́ ni àpárọ̀ torí náà ni mo ṣe ní kí n bá mọ́mì mi kán lè lọ́ọ́ bá mi bẹ mọ́mì dàpọ̀ wọ́n dẹ̀ náà wọn ò lè lọ torí ẹ̀ mo ṣe ń wáyè láti wá bá yín pé kẹ́lẹ̀ lọ́wọ́ kẹ́lẹ̀ ẹ tẹ̀lé mi kẹ́lẹ̀ lọ́wọ́ bá mi bẹ̀ wọ́n dádì ṣé rí nípa ti àbúrò ẹ̀ yẹn èmi pẹ̀lú àbúrò ẹ̀ òjò ní àjọsọ kankan nípa ọ̀rọ̀ fífẹ́ àbúrò ẹ̀ wọn sọ fún mi pé àgbò ló máa dádì tèmi gbẹ̀yìn. that's alright ṣọ́ra yí ẹ lóde definitely o ti ní àjọsọ pẹ̀lú ọmọkùnrin ẹni yẹn. Ah, dádì àjọ lájọsọ. kó tó di wípé èèyàn lanu orí ẹ̀ pé àgbò irú àgbò tó pe àgbò kan náà pé ohun tó wí fún ẹ ni pé àgò tóun ló máa dé adìyẹ tiẹ̀ gbẹ̀yìn that's the meaning ẹ ti jọ lájọsọ nìyẹn please come out jẹ́wọ́. àdájí ah, mi àti lájọsọ kò sọ fún mi kò fẹ́ fẹ́ mi. ọ̀dà question ti fẹ́ tró fèsì ẹ̀ yìí. láàárín ẹ̀gbọ́n àtàbúrò yẹn ta ló wọ nífẹ̀ẹ́ sí jù. dádì ẹ̀gbọ́n lèmi nífẹ̀ẹ́ jù dádì ọládàpọ̀. ẹ̀gbọ́n yẹn ló nífẹ̀ẹ́ sí bọ́ọ̀ yẹn wá pa òwe tìbí tó ló pa yẹn àbí ó dẹ̀ rò pé bọ́ọ̀ yẹn ò ń ṣe èrè bóyá sà. kì í pé nǹkan kan ń wọ́rí ọpọlọ ẹ̀ nígbà tí kì í ṣe pé wọ́n sọ pé ó fẹ́ fẹ́ kí wọ́n á ló fẹ́ fa àgò tòun adìyẹ wíṣà adìyẹ wíṣà àgbò ọ̀rọ̀ kí ni ìyá wọn wá wí with all these um, conversations. ẹ mú mi nítorí àti parọ́ pé kí n máa lọ. ìyá ló sọ bẹ́ẹ̀ sí ẹ. Good afternoon, madam. My names are James Ayelagbe Ikubolaje Onusorolo um, JP. Ẹ má bínú pé mo débí lójijì. Mo dẹ̀ wá pọ̀yìn bẹ́ẹ̀ náà lójijì. Torí àwọn ọmọ méjèèjì rẹ̀ mo ṣe wá. Kẹ́ má bínú kẹ́ fọ́ wọnú. Dédé ìwà wù pátá. Ẹ ya sí mi Bẹ́ẹ̀ ṣe ń wò mí. Defendant wọn rè mo jẹ́. Mo tún jẹ́ solicitors wọn. sorry ẹ̀yin ni defendant àti solicitor wọn. ẹ ẹni tó wá bá wọn bẹ̀bẹ̀ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ bí english méjèèjì ṣe lọ nìyẹn so nípa bẹ́ẹ̀ kẹ́ ẹ fi ya sí gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ agreed wípé wọ́n purọ́ irọ́ yẹn irọ́ súnà ni torí àwọn ọ̀rọ̀ kan wà irọ́ súnà irọ́ tí èèyàn gbọ́dọ̀ pa ìbẹ̀rù bójú tí ń lò fà tí wọ́n yẹ pa irọ́ yẹn ẹ wò ó ẹ ṣé mo dúpẹ́ sà ọlọ́run á pọ́n náà lé ṣe rí lóòótọ́ nínú bí mi o àbáwo nínú ò níbí o ṣe rí ilé ayé ta wà yìí everybody is the architect of his or her own life nǹkan tó bá mú èèyàn ló lè ṣe pẹ̀lú gbèsè ayé ẹ̀. ẹ má sọ wípé wọ́n bẹ̀rù mi tí wọ́n bá bẹ̀rù mi lóòótọ́ àti lódodo wọ́n á sọ tòótọ́ fún mi náà. ìyá ó lè wùyàn kéèyàn kàwé kéèyàn sọ pé òun fẹ́ fẹ́ ọmọ aláta ó lè wùyàn kí n sọ pé ẹni tó ń kiri pure water ń lòun fẹ́fẹ́ or whatever ṣó ti ń sìn èmi ò dispute ẹ o ṣùgbọ́n ṣé mo nǹkan tí ó kó mi níra tó dùn mí jù onírọ́ tí àwọn méjèèjì pa fún mi tóun bá decide wípé ó kébi tóun fẹ́ fi ṣe bùjókòó tóun lọ for the first time irọ́ lòun fẹ́ fi tẹ́lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ fine that's a cup of tea kí ló ṣe ọmọ mi ọmọ tí mo bí nínú ara mi ṣé èèyàn máa ń fi ara pamọ́ ṣé wọ́n máa ń fara pamọ́ fún ìyá ẹ̀ ni bó ti nǹkan parọ́ tó náà ìjọ òun náà ni mi ò ní mọ̀ ìjọ òun lòkò tó rọ̀ òun ò ní bẹ́ẹ̀dì. my son is a graduate he is well read. tó bá sọ pé bóun ṣe ga tóun gùn tó tóun dá tó ṣe rí tó yìí ní ọmọ tó ń fi tọrọ ọmọ tó ń fi ń gbàdúrà ọmọ tó bá sọ pé ọmọ níyan gan lòún fẹ́ gbé níyàwó fine by me uh. it is life òun pẹ̀lú ẹ̀nà ọjọ́ fẹ́ gbé bọ̀ kí ló ń parọ́ fún mi fún ẹ kí lọ́mọ alágbàdo ọmọ níyan gan kí ló ṣe di ẹ̀yìn ọmọ tó sọ fún pé ó ṣẹ́ ní Nigerian Ports Authority. Ah, <laughs> he has explained it for me he has explained it ó sọ mi pé òun lọ school ń kàwé. he has explained, explained it. yes. ah jeez oh gosh Dàpọ̀. mummy mummy you should understand. will you keep your trap shut. ẹ má bàa wípé ó sọ fún mi inú introductory ẹ ló ti sọ fún mi pé level education. for me kai um, ẹ jọ sá mo fẹ́ favour kan sá tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wálé sá please ẹ jẹ́ ká sọ èdè ilẹ̀ bàbá wa. ṣé pé yorùbá àbí. ọmọ yorùbá gidi ni o tíátíá mo gbọ́ yorùbá dáadáa. àà mo gbọ́ yorùbá kẹ mo bẹ́ẹ̀ ní ẹ̀rí lálẹ́ ẹ̀kẹ́ mi mo gbọ́ yorùbá gidi gan. ẹ ṣe mọ̀ pé yorùbá tún ní. Ni ẹ wá èdè ẹ jẹ́ ká sọ yorùbá gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ ti yé mi bọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ ní yorùbá. <laughs> mo gbọ́ ohun tẹ́ ẹ sọ ọmọ yorùbá náà rèé mi náà n kò dẹ̀ ń kọ́kọ́ yájú throw english sí èèyàn ìwọ̀n lẹ́fù téèyàn bá gbé wá náà rèé máa dá padà fún un mo ti rí pé ńgbà tí mo wọlé mo rí pé kọ́líkì rèé wá lẹ́fù kan náà rèé àjọ wa. ẹ máa lẹ́fù yẹn yẹn gan-an ti fẹ́ ju ti tọ̀dọ̀ mi lọ ẹ̀rọ yẹ kí n fi english bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe wá pé yorùbá rẹ̀ kí n sọ lẹ́sìn èsì wàhálà ohun tí ṣàwọn àlàyé kan fún mi nínú introductory rẹ̀ wípé mọ́mí òkun o wọ́n ní discipline wọn dẹ̀ ní principals o mo yà ni pé kò sí wàhálà àyànjú gbogbo rẹ̀ nẹ́ni kẹ́ dáríjì wọn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yẹn ẹ fi yá mi ẹ má bínú please. mi ìbínú mọ́sà ó ti parí náà kí ni kí n yàn fa yín kí ni jíjẹ kí ni mímu ah mo pẹ́ skul gan abẹ́òkúta grammar school ni mo lọ ìgbà tí mo dẹ̀ máa tún parí education yẹn mo á lọ sí ọlọ́bẹ̀ technical school ní diaba. ẹ ẹ jọ sá àní oúnjẹ kí ni ká ń fà yín kí lẹ fẹ́ jẹ. ok fún entertainers mi rú ọbẹ̀ wo lẹ ṣe. oríṣiríṣi ọbẹ̀ ni mo ní sínú freezer so nǹkan tẹ́ bá fẹ́ kẹsàn-án máa portion it out fún yín ṣẹlẹ get me ní Fufu, fùfú sorry ẹ lè rí yẹn bí. ẹ ní fùfú. so ẹ sọ any other solid tẹ bá fẹ́ but definitely not fufu. ẹ fún mi ní wíì. Hmm? tí n bá ti jẹ fùfú tí mo tún máa ń jẹ jù ní wíì. mọ́mi wait wait. ó wà wait wà. Ah. ṣé kí ni ẹ tún ní tí ní tí wà nú ẹ̀ tí wà ń bẹ̀ sà. ẹ will will wait will wait. ok dẹ́mi mo bẹ ṣe ń jẹun sí báwo ni kò ṣe pọ̀ tó. àìrọ mi ò ń jẹun púpọ̀ any size lẹ lè bá mi kọ ẹ lè kọ any size. ok ẹ fún mi ní some minutes ó kàn lára. mi sọ pé léèrè ló wá ìyá ọkọ rẹ èèyàn gidi ni kẹ́ ẹ jẹ́ kó rí yín là pé ẹ bọ̀rọ̀ purọ́ mọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí wọ́n ti fi ya sí mi la mo ti pọ́n gbogbo ẹ̀yẹn mo ti yanjú wọ́n kó no no no no kó o má bọ́dà kò tí ojú ò tí ì ṣálẹ̀ sínú ilé the very first time tó máa wá òun náà ló jẹ́ pé irọ́ ló fi tẹ́lẹ̀ yẹn so kó má ṣe yọnu máa lọ ṣe fúnra mi ẹ kàn fún mi ní ìṣẹ́jú díẹ̀ ṣe ti gbọ́ sọ. ẹ lè máa ṣe wàhálà ilé èrè ló yà ilé èrè ló yà owó ìyá ọkọ ẹ ẹ ṣe hàn tó dáa báyìí ni. ṣebí wọn náà máa jẹ iṣẹ́ tí ẹ náà máa bí. mo láìkè ọmọ ọkọ yẹn dáadáa fún ẹ lọ ní kó kí n máa di wíìlì yẹn rọ o. omi ìpè ní kọ́ńpìnì tọ̀dọ̀ tiwa. ẹ eh, bọ́t ohun tí mò ń tura láti sọ ni pé ṣé estate management ọ̀dọ̀ tiwa ni wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n yóò ń ṣe problem tí n bá ti settle down sí i màá check mail mi màá dẹ̀ fọwọ́ ọ̀dà ẹ̀sẹ̀ ẹ̀sùn wàá lè mọ nǹkan tí wàá ṣe lórí ẹ̀. ok ok. Labake, please don't cry again. I appreciate you so much. Àwọn àgbà sọ wípé ẹni tó bá máa jẹ oyin inú àpáta kò ní wẹnu àké can you just stop doing this to yourself? sùúrù náà la máa ní fún nǹkan tó wà lẹ́yìn. sùúrù sùúrù wọ́n ní kó lè wá ó wá wọ́n ní kó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ó jùlẹ̀ kí ni nǹkan gan tó tún fẹ́ kó lè ṣe wò ó ọ̀làdàpọ̀ èmi ò lè dúró oṣù kan tó sọ fún mi nulẹ̀ ìmọ̀ o. like I said earlier I have my reasons tí mo sọ pé kò dúró ní ibi oṣù kan tí mo ní kò dúró ń bí fún yẹn mo mọ màmá tí mo ní dáadáa mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ lóòótọ́ mọ́mì ti nífẹ̀ẹ́ dénúdénú àbí wọ́n ti nífẹ̀ẹ́ torí mo mọ orí èèyàn tó jẹ́ màmí burú díẹ̀ wọ́n máa ń dán èèyàn wò gbogbo àsìkò tí wọ́n fi ń dán ẹ̀ wò yìí torí mo rí gẹ́gẹ́ bí ìdánwò ni ìjọba mi gbà mọ́ra bẹ́ẹ̀ ó ní mo ṣe sọ pé ẹni máa jẹun inú àpáta kò ní wẹ̀nu àké please. Ní sùúrù díẹ̀ fún mi, I will handle it. I am tired. I am so tired. Ah, Tani, ni mo fẹ́ rán sí gone. Come back, me kó bá mi bẹ̀ wọ́n. Your time is a matter of time. Just take it easy. Okay? Give me little time and I will put everything in place. Please. dẹ́ lóhùn ẹ wò mo nífẹ̀ẹ́ Ọládàpọ̀ lóòótọ́ àmọ́ ṣá mi ò rò pé mo lè fẹ́ ẹ. <laughs> kí ló dé o. ẹ wò màámi wàhálà màmá yẹn ti pọ̀ jù màámi ṣe rí oṣù kan tọ́ládàpọ̀ ní kí wọ́n á lòun lé wọn mi ò tí ì lò tán ṣé ló dàbí ọdún kan lára mi ọwọ́ alàbàkẹ́ àjọkẹ́ oníwàhálà màmá yẹn ti pọ̀ jù. ìwọ mọ̀ pé sùn lèèyàn fi máa ń gbélé ọkọ ni ṣé kìí ṣe wàhálà àtẹni bàbá oníkọ́kọ́rọ́ ń bá káàkiri ọlọ́run dẹ̀ gbégi ọ̀là lé ẹ lọ́wọ́ ó dẹ̀ fẹ́ fúnra rẹ̀ fẹ́ dáná sun làbàkẹ́ kò sí ìyá ọkọ tí ò ní wà àti ẹ̀ kankan lára èmi náà tó bá yẹ pé ẹ̀gbọ́n ẹ̀ wà láyé ni tó dẹ̀gbà tó gbéyàwó èmi náà níwà tèmi lára gẹ́gẹ́ bí ìyá ọkọ Eh? sùúrù lèèyàn fi ń gbélé ọkọ sùúrù ló máa ní o. sùúrù ló tún ní kí n ní. sùúrù ló máa ní torí pé sùúrù lèèyàn fi ń gbélé ọkọ torí pé ọmọkùnrin tí mò ń wo yìí ọmọkùnrin yìí nífẹ̀ẹ́ o. ó fẹ́ràn ẹ̀ gan o lọ wá sùúrù bíi tí sùúrù bá wà kó lọ ní kó dẹ̀ lọ ní wà rẹ̀ lẹ̀ tèmi nìyẹn oúnjẹ tèmi sè ó fẹ́ jóná ṣé kí n bá yín gbóúnjẹ wá èmi á gbé wá fún ẹ ẹ̀ẹ́dẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ má jẹ tèmi nìyẹn kí ni nǹkan tí mo ṣe fún ẹ ẹ kí ló tó fẹ́ joyè asọ ni lẹ́nu ọmọ báyìí nítorí ọlọ́run làbákẹ́ èmi wọn ní ìwọ̀sí oúnjẹ pé mi ò jẹun ọ̀nkú ẹ wọ bá mi bí ọmọ olóríire yìí o wípé látijọ́ tó ti dẹ́sẹ̀ wọnú lé ṣé mo ti ẹ̀ jọjú sí kíchìn yẹn mọ́ rárá. ta ló ń sin jẹ tí gbogbo wọn jẹ gbogbo oúnjẹ tá à ń jẹ ní ilé pátápátá òun ló ń ṣe o lọ́mọ olóríire yìí o. àníkẹ́ ó dùn granny ah. so ìyá ọkọ rẹ ẹ ti ẹjọ ń jẹun ló wá wí fún wa pé ìyá ọkọ rẹ ti kọ oúnjẹ rẹ lẹ kò dẹ jẹ mọ́ tá a dẹ̀ ń bi ẹ́ léèrè pé àbí ìyá ọkọ rẹ wà nú àwẹ̀. èmi ò sí nú àwẹ̀ oúnjẹ tó tẹ̀ wá tún rojọ́ mọ́ lẹ́sẹ̀ yìí níjọ́ tó ṣe oúnjẹ yìí tán níbi tẹ́bi pẹ̀lú àjọjókòó àjọ ń jẹun nínú àwo náà ni ò kì í ṣe pé bó oúnjẹ mi sọ́tọ̀ òbu tiẹ̀ rárá o èmi àti ẹjọ́ máa ń jẹun nínú àwo náà ibẹ̀ láti ṣeré pátá pé gbogbo ẹ̀yìn ọwọ́ mi báyìí ṣe ni ọmọ yìí ṣe ló wa ọbẹ̀ sí kí ni nǹkan tó dẹ̀ fẹ́rẹ́ pa wa ó yẹ yìí náà lẹ́nu ọ̀rọ̀ ọkọ ẹ̀ ló fa eré pè mí pẹ̀lú ẹ̀ o ọjọ́ tó ń sọ yìí in particular o ọ̀dọ́ wa ń bí lọ́kọ ẹ̀ sùn o torí pé àkọ́kọ́ lọ́kọ ẹ̀ máráyè wá sílé wa gbọ́gbàkígbà tọkọ ẹ bá dẹ̀ ti wá síbí báyìí mi ò gbà kó sùn sọ́dọ̀ ọkọ ẹ ọ̀dọ̀ mi báyìí ló máa sùn torí pé àtijọ́ tó ti dé ó ti mọ́ mi lára kájọ máa sùn. tó ẹgbẹ́ mi máa máa takú ni pé orí bẹ́ẹ̀dì mi báyìí mi ló gbọ́dọ̀ sùn sí tọkọ ẹ bá nígbà mi ló máa sọ pé mọ́mí ẹ̀dẹ̀ rìlíìsì ìyàwó mi ìyẹn ló wá fa erépè mi àti ẹ̀ngbà tílẹ̀ mọ́ tó ṣoúnjẹ ló bá ní èmi àtọmọ òun èmi àtọkọ mi la bá ń jà kọ̀ọ̀kan ló bá níyẹn ẹ̀kọ̀ọ̀kan tóun máa ń wá sílé wa ń bí ó yẹ kí mọ́mì tiẹ̀ máa yọ̀ǹdẹ̀ fóun kó máa sùn ti àwọn nǹkan kan ó ní mo dẹ̀ tún sọ fóun wípé èmi lèmi níyàwó ṣọ́ ti ẹ̀yìn sìn bọ́ ló ti wá rẹjọ́ tó wá rò fún yín pé òun séje mi ò jẹun. ẹ wo màmí granny ah, ah. mo block mouth yín ẹ hold on listen sí mi kí ni reason tó ṣe fẹ́ yá ọmọ tó máa ń purọ́ náà you are a liar ah. èmi ò sí nílé ṣé ń gbọ́ mo lọ Abidjan ẹ mo lọ mo lọ yọjọ mo lọ fún conference níbẹ̀ ìgbà yẹn mo dẹ̀ dére yàrá ẹ̀ pè mí pé báyìí báyìí ṣẹlẹ̀ sí o lẹ́nu mo pé o ò ní níṣòro ilé ọkọ níṣòro ibẹ̀ kí n yanjú rẹ̀ ọ̀nkù ni mo jẹ́ ẹ̀gbọ́n mi ni bàbá tiẹ̀ èmi wá kù ní the only father fún ọ nínú family wọ́n dẹ̀ da ọ̀rọ̀ tiẹ̀ wọ́n dá dúró wọn ló ti ṣẹ̀yà ọkọ ẹ̀ èmi lọ sí Abidjan mo ṣẹ̀ ni secretary àwọn tó ń ta kọ́kọ́rọ́ ni mí iṣu kan happen lé àrí àwọn tó ń ta kọ́kọ́rọ́ wọ́n fẹ́ fi fifty naira kún owó kọ́kọ́rọ́ ìyẹn ni mo torí ẹ̀ lọ Gabon because of fifty naira bẹ́ẹ̀ni. lẹ yes I participated in conference for a week ah. bẹ́ẹ̀ni padà ṣe dé báyìí iṣu tiẹ̀ ni mo wá bẹ̀rẹ̀ sí treat ǹjẹ́ kí ló dé wọ́n ní àfi kí n bá délé tó ti ń lọ́kọ lé ọ̀dọ̀ ìyá ọkọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní kò fún ìyá ọkọ ẹ̀ lóúnjẹ kò fún lóúnjẹ ni àbí wọn fowó oúnjẹ lẹ oúnjẹ lẹ pé ìyá ọkọ ẹ̀ bínú ṣé àwọn pé this is the second time mi máa wá bí. bẹ́ẹ̀ni ṣé bẹyìn náà lẹ wá ní kìnìún àná. bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ ẹ. bẹ́ẹ̀ni ṣé ìrítàrí mi níjọ èèyàn kú ṣé mo ju èèyàn burúkú. tó bá jẹ́ èèyàn burúkú ni mo lè ti ṣépè fún yín tàbí kí n má kéde má débi mo láyé. èèyàn gidi ni ẹ wo njọ ah, kan ah. mo tara owó wa yín mo fẹ́ wá ṣáàjì fóònù libi kò sùn lọ́dọ̀ wa ẹ mi pé kéwọ́n tó wá bí awọ mọ́tò bíi bíi bíi five hundred naira kí ọ̀ tó délé yín bí bí a charge phone ẹ̀ àníná. mo á wò ṣé pé n bà wá. ẹ̀bà nígbà mo pe ah, kíde mo fẹ́ èèyàn ní ìnà kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ aláti mọ̀ ìpè ó ti ṣẹ̀yìn nìyẹn yẹn lè mo ṣe torí rẹ̀ wá bí. kò ṣẹ mi òǹkù ń gbọ́ ṣé o ṣẹ mi. débò náà ni gbogbo àlàyé tí wọ́n ṣe yìí yẹn ni pẹ́rọ́ ló ń pa. ṣé tó bá ṣóúnjẹ mi ò kí ń jẹ. ẹ má jẹun wọ́n lè bá débi ẹ̀ ń fi epo ẹ̀ ń já epo ńgbà tẹ̀ ń display oúnjẹ yẹn lọ́wọ́ ẹ̀ ń já epo sọ́wọ́ ọwọ́ ra yín orí rẹ̀ kò sùn tó tó bá tó bá open mouth bẹ́ẹ̀ máa hook rẹ̀ lórí bastard. látijọ́ tó mọ kúkú ti mú. ẹ wo ẹbí mo ti bá wí mo ti bá wí mo ti bá wí mo ti bá wí ẹ má bínú jàre. àtijọ́ mo ti gbà kódà mo sọ mo ní lóòótọ́ náà tí ì ṣègbéyàwó wípé tó wáá pọ́dọ̀ mi bi ló fẹ́ máa gbé ilé nílé ẹ̀ jókòó tì mí ẹ tún sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni torí ẹ ló ṣe wà níbí ẹmọ tó bá wà ní ọdọkọ ẹ lọ́wọ́ ọkú ṣé wọn kọ kí n ṣojoojúmọ́ lọ wọ ẹsùn lé. tí n bá fọ́ kí ni mo ẹ ah, lórí. ọgbọ́n ah, ah, tí wọ́n wí ọ ní tó bá tún fẹ́ máa gbé bí kó máa gbé bí. ẹ má bá mi bá lọ sí lórí ìgbà ẹlẹ́yìn ara rẹ̀ oòrùn ẹ mẹ́jọ fún wa. ẹ kì í fọ lórí. òwò orílẹ̀-èdè ó fẹ́ maintain rẹ̀ jọ briefly kó ṣàlàyé fún mi ìjókòó kúrò ọmọ ìyàwó kọ rẹ̀. akọ ilé adé dá fún ẹ tó bá yẹ kó lọ rojọ́ kan ní tí n bá box rẹ bẹ́ẹ̀ ó rí afọ́dà nù. bàbá kẹ ṣé mi lè bínú sí ọ. so ohun tó ṣàn sí ni pé ẹ ṣá máa bínú mo fi ọlọ́wọ́n bá bẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ dààmú ọmọ tán ṣẹ́gbọ́ ẹ má rí bí ìyàwó ẹ rí gẹ́gẹ́ bí ọmọ yín. mi lè bínú sí Làbákẹ́. èmi fẹ́ máa lọ nìyẹn ó di wọn lò fún ẹmí gbọdọgbọdọ ẹ mọ ẹ má bínú ǹjẹ́ mo lè can I have your number. tèmi gangan. tọrẹ nọ́mbà yín toró tún lè ṣe rárá dáadáa ẹni láti ṣe ẹni tìjú pé kẹ́ pè mí lọ bẹ́ẹ̀ pè mí lóru màá wá bí. kẹ́ wàá máa wo èmi bàjẹ́ mi ì mọ nọ́mbà mi kankan sórí toró tó bí mẹ́rin àbí márùn-ún tí mo lò ẹ bóyá kẹ́ fi fóònù tèmi pé. ìyẹn gan máa ràn torí tí n bá fún yín tọ̀dọ̀ mi gan ẹ lè máa rántí ẹ tẹ́ ìrántí nọ́mbà tọ̀dọ̀ yín. ọmọ yín á fún yín ọmọ yín á fún yín nọ́mbà mi. nọ́mbà wọn kó sẹ́ndírẹ̀sì mi njọ́gbọ́ hmm. kí n má pè wọ́n ìgbà ṣí sílẹ̀ anytime ẹ wẹ wọlé ẹ kò ní ìdìgọ́ pẹ́ pè mí kẹ́ ẹ tó wá ilé mi lé. aláǹdà sọ̀rọ̀ mi ilé ló wà ọlọ́run akọ ilé ẹ̀mí tàǹdà yìí ẹ̀mí kẹ mo ti wà òkè ìrọ̀ ẹ̀ mo jẹ tó láàárọ̀ yìí mo jẹ tó pẹ́pẹ́ yìí ẹ̀ báwo ni o nẹ́gbò lọ́kọ̀ sọ bẹ́ẹ̀ ni ṣé yóò ní ọmọ yẹn jẹ́. ọlábàáyí. àbúrò ẹ̀ ti tó ní yóò. because ó ní àwọn nǹkan tó yẹ kó ṣe tó yẹ pé ìwà àti mọ́mí ẹ máa fi ní smooth relationship kò ní sí pé ìjà lé ní ìjà lọ́la tó máa ní láti lọ máa pa àwọn family kan máa bá ẹ bẹ̀bẹ̀. àwọn ìgbésẹ̀ kan tó yẹ kó máa gbé àwọn nǹkan tó yẹ kó máa ṣe yẹn ó máa wù mí láti sọ fún ẹ and i'm going to tell you because mi fẹ́ kó máa ní problem. ṣé o wà á sọ. Mama yìí o, orí ẹ̀ máma yìí ti ẹ̀ wọ́n nílé ṣ fẹ́ try láti bẹ̀ sọ ni pé hmm, lóyún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nǹkan tí mo bá lè ṣe tí mo believe pé ó lè work mo dẹ̀ fẹ́ kó trust mi pẹ̀lú nǹkan tí bá sọ because ṣórí inú ilé yìí èmi gangan ni mo ní ilé yìí nǹkan tí bá dẹ̀ sọ nù ilé yìí kò sẹ́ni tó máa yí padà hmm, mi mọ̀ bí àwọ̀ ti rò báyìí because nǹkan tẹ́mi mọ̀ pé ó ń ṣẹlẹ̀ nìyẹn mọ̀ sí wọn like kó fẹ́ gbọ́n mi yes wọn like tó bá fẹ́ wọn so wọn mọ báwọn ṣe fẹ́ sọ ni um, nǹkan tí mi wá ń rò ni pé ṣe bí wọn like bóyá wà nílẹ̀ but ó ní nǹkan kan o ṣé bí mi ṣe wà nílé yìí bí mo sọ fún ẹ earlier mo ti ọ trust me because ọmọ pé mo lè take care of mi but ẹ̀gbọ́n mi ọ máa ń wà insecure ń pa wọn okay so ọ máa ń try láti monitor gbogbo nǹkan tó bá ṣe but nǹkan tó mi bá ti ṣe bá mọ̀ pé oh it's fine ọ máa ń gbà ní anything tí bá decide láti ṣe pẹ̀lú life mi ok for example ìwọ náà rí i pé bí mo ṣe mọ̀ ẹ́ tẹ́lẹ̀ kọ́ ni àtìgbà tó ti wọ́nú lé o change àbó o change. mo change mo change. that means pé ẹ̀gbọ́n mi ti ń mí sí ẹ lára right. ìwọ wá wò kó wá jẹ́ pé irú èmi tó pé wọ́n accept anything tí bá ṣe nu lé ni mo mí sí ẹ lára. ọ̀rọ̀ yóò yé mi sir mi understand. just slow down nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé jẹ́ kó jẹ́ pé mi ló máa fẹ́. báwo mo ṣe máa fẹ́ yín ọ̀rọ̀ kátìkátì wo lẹ́ ń sọ yìí báwo mo ṣe máa fẹ́ yín ṣé máa máa fẹ́ àbúrò tí máa máa fẹ́ gbọ́n ni. èmi gan ò lè gbà kó má double date kò tiẹ̀ kò make sense you are a decent person sórí èmi gan gbà pé mo ti ṣe mistake tẹ́lẹ̀ ah, mo slow mi ò tètè express feelings mi as a matter of fact mo love ẹ ó ti ẹ̀ jùlọ mo lọ́ọ̀fẹ́ gan-an ni mo lè fẹ́ kó understand. ẹ wo ah, irú irú rádaràdà wo lélẹ̀ ẹ wo ẹṣọ ara yín o kí ni gbogbo kàtìkàtì yín nà. Ah, ṣé mi àti jọládé ò fífẹ́ tẹ́lẹ̀ ni ṣé mi àti ṣé bá mi sọ̀rọ̀ fífẹ́ ni. ẹ ah, nígbà tí mo wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ fífẹ́ kọ́. kí ló dé yìí ò sọ fún mi pé ẹ fẹ́ fẹ́ mi ń gbà yẹn. ẹ mi sọ ń gbà yẹn mo dẹ̀ ti sọ ń sìn ṣé ń gbà yẹn tẹ́mi náìsì sí ẹ ìwọ ṣe sọ fẹ́ mi kí mi má náìsì sí ẹ mọ́ ẹ gbogbo àwọn girls ẹ irú ẹ nìwọ náà àbí wọ́n máa náìsì sí ẹ wọ́n máa kò yàn ní brother uncle my small daddy ṣé mi àti ẹ̀ ń jẹ́ surname kan náà ni nígbà tí wọ́n fẹ́ ṣèkọ́ gbẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ sọ́kọ́ àjà uncle ni mò ń pè yín ó máa padà máa sọ pé ṣé mi wá jẹ́ uncle ẹ̀ ní brother. ẹ wọ́n kọ́ kàtìkàtì kúrò lọ́nà fún mi. a ní kò ṣe gbọ́ kò tí yóò bẹ́ẹ̀. wọ́n lọ ń máa jẹ̀yà rọrùn láàyè ẹni ni. kí ló ṣe yín. ẹni ìjà ò bá dé bá ní pẹ̀rẹ̀ lọ́kùnrin ohun tá a mọ̀ ní sùn láyé mi má jẹ́ rẹ̀. ohun tá a mú wá sunkún ara mi ẹ bá mi ṣàmì ẹ̀ ọ́ àwọn òní láì wá rí ó máa ṣe o. ṣé o lè sọ̀rọ̀ ní kí ló ṣe é tó ń ké? kí ló ṣẹlẹ̀ nínú ilé tó náwó. ṣé ò lẹ́nu ni. kí ló dé. lè sọ bẹ́ẹ̀ kí ni. ṣàlápọ̀ sí oṣù. níṣó lọ́dọ̀ wọlé kọ́ níṣó. wọlé oṣù wọlé. Banji kí ló ṣe fún. Bánjí Bánjí Bánjí Bánjí lajú Bánjí Bánjí ah yẹ yẹ lọ́mọkẹ́ kí ló ṣe fún mi kí ló ṣe fún mi ah mo dárò mo dàgbà sí ah ah bọ́ mi ah bọ́ mi ọmọ ah ló ń ṣẹlẹ̀. wọ́n bẹ̀rẹ̀ wọ́n creas ó mà ṣe o orí iye ní mò ń àìṣe ló pọ̀ ẹ mọ́mí ẹ̀ ń kọ́ ṣé wọn kì í wá wẹ̀ mí báyìí àwọn máa wá wo mi àwọn wá wo mi tẹ́lẹ̀ àmọ́ ṣàmójú ẹ̀ nọ́mbà owó títí títí tí kò lọ àwọn tipẹ́ tí mo ti rí wọn. látàrí gbogbo nǹkan tí o ṣàlàyé fún pátápátá àti àwọn facts tí mo kọ sílẹ̀ mi báyìí máa ràn lọ́wọ́. lọ́yà ṣé ẹ ti wàá fún pẹ̀lú rárá. thank you very much. ọ́fíìsà. dadi. mo lè bọ̀rọ̀ di. màá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ àwọn àlàyé tí mo fẹ́ ṣe fún yín. that's okay. Uh, from my own investigation ó dàbí ẹni pé làbákẹ́ ò mọ̀ nípa ipò ẹni tí wọ́n ló pa rárá sọ. tí àyùá tí àyùá dà fún ẹ èmi gan mọ̀ wípé làbákẹ́ kò lè pa ẹdìyẹ débò máa pààyàn mo mọ̀ pé ṣe ni wọ́n ń hun irọ́ tó ń wúrọ́ mọ́mọ́ mi lẹ́sẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀dá bọ́dá mi lọ́rùn bọ́dá rẹ̀ mu á jẹ́ kí làbàkẹ́ bọ́nú tó ṣẹlẹ̀ yìí torí kò sí apààyàn níran wa kò sí apààyàn níran wa i'm telling you the truth tàwa ló pa a ṣe further investigation látara àwọn ọ̀rọ̀ tí mo gbà lẹ́nu làbákẹ́ ó dàbí ẹni pé màmá olóògbé yẹn gangan mọ̀ kankan nípa ikú ọmọ ẹ̀. I disconcord mi ní gbà pẹ̀lú ẹ ẹ̀yin lọ́ọ̀yà we have a lot of liars láàrin ẹyọ kan ẹ̀mí ò gbà sórí máa ń bẹ̀rù ẹ̀yin lọ́ọ̀yà tọ́rọ̀ bá ti di case báyìí rate tef máa ń purọ́ mọ́ ọ̀yàn kó máa ń tẹ́rìbù gan inú ilé ni kò ti sọ ọ́ ẹ̀yin lọ́ọ̀yà àyà mi máa ń já àti bá ń ṣe irọ́ yín òyẹ̀lẹ̀ máa ń mú ẹlẹ́pùrọ́ kú dànù báwo ni ìyá ọmọ ṣe máa wá lajúrẹ́ ẹ̀lẹ́ ọmọ tó yẹ kó sin kó ṣẹ̀yẹ fún lọ́jọ́ kẹyìn tó dẹ̀ máa mú ọmọ láti pé kó kú lójijì láéláé yẹn ò lè pọ̀síbù èyí tó wí yẹn kò faramọ́ yẹn ǹjọ́ gbọ́ ẹ lè ṣe investigators yín síwájú kẹ́mẹ́ni tó pa ìyá rẹ̀ kò lè pa láéláé. dáàdi ojú lásán kan ṣọ́ọ̀bù kù lọ́yà ọmọ ọ̀dọ̀ àgbàre ẹ spiritual lẹ́rìí wá di ọ̀rọ̀ ah, èmi náà ti mọ tẹ́lẹ̀ pé spiritual ni sórí bí ọ̀rọ̀ ẹ̀ wá dúró lẹ́sẹ̀ spiritual náírà máa fi wo spiritual èpè ra máa fi wo èpè kó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ìwọ má wọrí. Eh, eh, ẹ ẹ dadi ẹ máa misquote mi o. Ah, mm, wọ́n má ṣe wàhálà mọ́ i'm a spiritualist. èmi ò sọ wípé bóyá spiritual ni o but a gbọ́dọ̀ mọ nǹkan tí ìyá yẹn mọ̀ gangan nípa ikú ọmọ ẹ̀. a ní láti fìdí òtítọ́ yẹn gan múlẹ̀ kí wọ́n sọ nǹkan tí wọ́n mọ̀ nípa ikú ọmọ. gbàgbé gbàgbé yẹn gbàgbé yẹn ohun tí mo kàn mọ̀ dájú ni pé as a spiritualist ni mo jẹ́ tó bá dojú ṣuṣu fòrò àlà èsẹ̀ ni máa jẹ́wọ́ pé òun rè fi ọ̀bẹ inú jésù njọgbọ́n ìyá rẹ̀ kò lè wí láyé pé òun rè pa ọmọ òun ìtàn ìdílé máa jẹ́wọ́ pé òun rè pa ọmọ bíbí inú rẹ̀ ìwọ má wọrí kó má wòran kó wo nǹkan àṣẹlẹ̀ èsì wàhálà róòlù tọdọ mi rí ẹ máa plé rẹ àyà yín ajá <laughs> spiritualist. ìyá ìta àròjọ tó ká má bò pò lọlé olóró mọ́ torí ọmọ tiwa tó fi sí àhámọ́ rẹ̀ mo ṣe wà mí njogbọ́ stand up kó lárí lisi ọmọ náà ó tó gẹ́ ìtọ́mọ yẹn wà nínú prison yẹn tó kò jù bẹ́ẹ̀ yẹn lọ. dúró sí ọmọ yìí ṣé ò ní àlàáfíà ni. kí ló observe Eh, ọ̀ lẹ́bi o ṣebí láti sọ àtọ̀ tí wọ́n àìmí ni mo fààyè gbà nínú ilé mi. how can you just walk into my house kí wọ́n máa pàṣẹ fún mi wípé kẹ́mi lọ release ọmọ tó wà ní àhámọ́. mo ń bá yẹn handle case with gentility máa withdraw lẹ́sẹ̀ máa bẹ́ẹ̀ mú hardly. ìjẹta àjẹtẹtẹ àgbọ́dọ̀ jẹ dádúró ṣùgbọ́n a ti ṣe investigation ìgbà tá a dẹ̀ máa bá gbogbo ẹ̀ délẹ̀ a discover pé ọmọ ẹ̀ tó kú yẹn kò ṣẹ̀yìn rẹ̀. ó lè ní dáa fún ẹ wọ́n kàn jẹ́wọ́ fún mi pé bó ṣe rí nìyí bó ṣe rí nìyí kò yẹn lọ. bẹ́ẹ̀ni mo kò ní dáa fún ẹ bí ń wù ẹ that's right enough is enough i will now tell you who i, who I am. ta ni ẹ gan-an kí ni ẹ ọgbẹ́ tí mo tí mo ń tọ́ ẹ láti gbàgbé o tún o tún wá ṣí ojú ẹ sílẹ̀. kò ní tán lára ẹ èmi ni wọ́n ń ṣèpè fún. dúró ṣé mi ládájọ́ ni àbẹ́mi ni mo sẹ́ńtẹ̀sẹ̀ síbi tó wà yẹn òṣù lọ́ọ́ kò sọ fún mi pé ẹjọ́ tó dá o ẹ o ẹ fẹ́ tún ẹjọ́ yẹn dá o. yàrá kò for the last time lórí ìrísí ọmọ wa tó wà ní prison yẹn mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. mo rò pé o mọ̀ mi pé àmì traditionalist èyí ló máa dá mi mọ̀. mi ò ṣe tán wọlé o fẹ́ kọjá ìrẹ́ ni mi ò fẹ́ fi ara mi wọ̀n tẹ́lẹ̀ o fẹ́ kí n ṣòra mi má jà fọra please. èmi pẹ̀lú ẹ̀kọ́ lọ́rọ́ àwọn tó ju ẹ lọ tí wọ́n máa wá lọ fi ẹ́ síbi tó ọmọ yín yẹn wà. èmi pẹ̀lú àwọn ènìyàn lẹ́jọ́ wọ́n ní sáǹsì lásán. Mm-hmm. fẹ́ má rí pé ilé ìrìnkàn Dàdàpọ̀ have a look. kí ni kí ni gbogbo kí ni gbogbo dọ̀tí. review rẹ̀. ee mo máa rí rẹ láyé mi o kí ni gbogbo ṣe eléyìí. kò lè jọ ẹ lójú ìgbà tó bá close mọ́ ẹ wọn náà feel rẹ gbà. Thanks. tó ṣẹlẹ̀ sí Banji. wo bó ṣe wo ìgbà kìnìyàn kọ́ ẹ̀ láwèrè ara rẹ̀ change voice rẹ̀ wo bó wo ṣe gbé ohun ohun ohun tó tutù wà lé ayé ohun tí mo torí ẹ̀ wà gan ló gbẹ́nu lé yẹn kọ́ra ṣàlàyé fún mi. iye tí wọ́n ṣe pè mí bá ti wá dá yín lòun máa ṣàlàyé fún yín. there you are ó ṣẹ̀ṣẹ̀ hùwà ọmọlúwàbí o ti fẹ́ sọ news rẹ jẹ́ kí n tó fẹ́ gbọ́ news rẹ kó lè mọ̀. ẹ̀yin lọ́ọ̀yà jọ máa bọ ìyá yín ti fẹ́ sọ news o ìyá yín ti fẹ́ sọ news jọ̀wọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ program rẹ̀. ọkọ tí ò lè rárá ṣe bí ẹ̀kọ́ ọ̀bìnrin ni màá dẹ̀ ṣàlàyé fún yín. ọmọ yẹn ta ló pa ìyẹn ọmọ Bánjí yẹn. jọ ya kí yẹn bí news Aljazeera tàbí ti CNN ni kó clear gan bẹ̀rẹ̀ sí sọ news fún ọmọ rẹ̀. ẹ ṣe rí ọ̀rọ̀ Bánjí. dókítà ọ̀rọ̀ mi tí mo bá kù tiẹ̀ bá ìjọba wa. náà kan tí mo in the report i'm going to write about the death of my son who got reflect ẹ̀rẹ́ pé mo lórí burúkú yẹn ló pa ọmọ mi nǹkan tí mo and it must be done. Mommy, ẹ calm down I'm going mọ̀ pé ọmọ medication I'm going to pé kò gbọ́dọ̀ fa wàhálà ló ti Mommy, I period mọ́mí àti pé last time tí mo pè mo discover pé kò kí ń lo oògùn ẹ̀ o àti pé mú mi àárí any traces pé ọmọ yẹn ló ló pa o. my friend what has that got to do with you. kí nìyẹn ní ṣe pẹ̀lú ẹ̀ kí ló ní ṣe pẹ̀lú report tó fẹ́ kọ ẹ́ ṣé ìdáná tó bá rí traces yìí are you are you a medical doctor of course you are kò sí nǹkan tó lè ṣe doctor nǹkan nísinsìnyí nǹkan tí mo fẹ́ nìyẹn report it. ṣe tí mo fẹ́ tó gbọ́dọ̀ kọ́ ní pé girl yẹn òun ló pa ọmọ mi simple as abc kí ló difficult wà nínú yẹn ṣe iṣẹ́ mi kó dọ̀ fún mi ní the next twenty twenty five minutes kó mo expect half a million nínú account yẹn lẹ́yìn yẹn Adébáyọ̀ ẹ̀tẹ́ ni ó dìde. mo fẹ́ kẹ́ ọ́dà sáà nǹkan tí mo sọ ṣẹlẹ láti bí ọdún mẹ́ta ní ọsibítù ààrẹ ah, ẹfà rẹkọọdù ọmọdé òkú àgbàlagbà ìfàtọ téèyàn bá kú ṣẹwárí láti bí ọjọ́ mélòó kan sìn láàárín oṣù méjì a lè rẹkọọdù yẹn ọmọ kékeré mẹ́jọ ọdún láàrin ọ̀sẹ̀ kan mọ́mi a lè rẹ́kọ̀dù èèyàn ọmọ mẹ́rin tó máa kú mọ́mi ó ń serious kò tẹ̀ wàá fẹ́ jẹ́ mi mọ́ báyìí. ẹ eh, but listen doctor ṣé kí nìyẹn ṣe kàn mí ṣé èmi ni mò ń pa wọn níṣọ́ sọ fún ẹ níbi tó lọ pé mi ni mò ń pa wọn. mọ́mi ṣe rí ọmọ tí a parọ́ mọ́ òun ló pọ̀ mọ́ tó wà láàmọ́ spiritually wọ́n lòun ló fún mi problem meanwhile wọ́n ní tí mi ìbá jẹ́wọ́ pé mi ò ṣe ẹ̀bẹ̀rẹ̀ ni o mọ́mi ẹ̀ mọ́ yorùbá ti rẹ́kọ̀dù mọ́mí èmi ò fẹ́ mi fẹ́ káyé mi bàjẹ́ o ayé mi ti ń bàjẹ́ lọ báyọ̀ rẹ máa lọ jẹ́wọ́ wàhálà ti ń pọ̀ jù. kọ́mi. dọ́tọ̀ ẹ wá lọ wo patient wà ní ward fourteen yẹn condition yẹn critical sí mi. ọmọ tó wà ward fourteen. bẹ́ẹ̀ ni wá lọ wò ok ok ok mo máa bá ẹ sí máa bá ẹ sí. ẹ jẹ́ àlọ́ dọ́tọ̀ ẹ má. oya oya oya mọ́mí ṣẹ́ ti rí. ọmọ méjìlá ti rẹ́kọ̀dù náà sí tún ilé ìkẹta ó tún ti fẹ́ papọ̀ mọ́mì kò sí ti fẹ́ ṣe sí kí ló dé máa jẹ́wọ́ o. ṣé o ṣe nǹkan tá a máa ṣe nìyẹn ṣebí twenty days náà fún yàn àbí wípé kò fi jẹ́ o fún èmi di ọ̀la mi fẹ́ pé president eh, ẹ kó implicate ẹ jù nítorí mi ò ní fẹ́ consistent sense ẹ so what i get to do is this fẹ́mi ní èmi jẹ́ kí n lọ jókòó kí n lọ wò ó bá ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ máa kọ́ ẹ bó ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀. jẹ́ kí lọ fèsì ẹ̀ mi ìfẹ́ kí iléeṣẹ́ ẹ parun because you have your own family. ṣé o ti yẹn sì so ìjọba fún mi ní èmi so ọlá wa lọ ṣàlàyé. ṣé o ti lọ jẹ́ kí n máa lọ pẹ̀lú ẹni tó sì fẹ́ ṣẹ̀ tẹ̀lé wa. sọ́dọ̀ alábọ̀ara. rárá tó bá ní kẹ́ sọ́dọ̀ alábọ̀ara láyọ̀ ó lè lọ réèyàn tọ́jú ẹ̀ o kó lọ gbádùn tó bá dẹ̀ fi gbádùn bá máa spill out dé ìnà tó bá dẹ̀ sọ wípé kẹ́ kidnap ẹ̀ omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kò sì tó dànù méjèèjì. mama yes. what do you want. I want him dead. dead. yes. I want him dead. completely. Boss. Boss. Confirm. Please, for now. Confirm. Consider it done. Kíákíá ni mo fẹ́ o, kíákíá ni mi fẹ́ kó o. Boss. Ó wà ń bẹ lóòótọ́. Ṣùgbọ́n àwọn ń gbaṣẹ́. Why? Ṣé fẹ́ kìí ṣe máa tò ní báńkì? Àbẹ́yẹ̀ mọ̀ pé wọn trace àjọ nù. Meaning you don't want check? Yes. Mama, ẹ ṣe bẹ́ẹ̀ máa ṣe tẹ́lẹ̀, àṣìṣọ́ sure? Spider, I need you for me the next 15 20 minutes. Or my big casual for your son. So relax, enjoy yourself. Alright. Okay. Yes. ẹ̀wọ̀ ẹni tó ń eh! bẹ nínú òkùnkùn tí ń ta fásímọ̀ lẹ̀ o. ìwọ obìnrin yẹn ni pé o padọ́ tó tó yìí o rí bẹ́ẹ̀ kárí ẹ a ò ìjàmbá ó dábà wá jìyà rẹ gidi wo jọ̀tún ọlọ́run ṣe ohun tó rí kọ́ nìyẹn ṣe é eh, eh, mẹ́hẹ́ ó kílíà dáadáa kì í ṣe kí bátìrì rẹ kú have you got all the facts. yes I have my facts. that's right it's enough. ìwọ tó bá yẹ kó da kéèyàn take law into hand mi ó yẹ kí n pọ̀ lọ́rùn kẹta ẹ̀ pa ẹ̀ dànù ni. who are you. mo kẹ́ràn lọ́yà wèrè ò tí ẹ dára mọ́ ó tí sọ jí who are you recording and what are you recording nínú lẹ́mi. who I said who are you. o kò lè tó seven o'clock kan tó wá àrẹ sùrẹ́. who are you I said who are you kí lè ṣe nígbà. àwa ni wà wo jọ àjọ ti bẹ̀rẹ̀ ó ti parí program rẹ. àwọn oníṣòwò yóò. ìfẹ́ bí àdánwò tán wí àdánwò àdánwò kan kò yẹ kó o lò. àjẹkù ìyá ni yóò jẹ. dádì báwo ni court. àjẹkù ìyá ni yóò jẹ ẹni tí yóò tó nìyínà tó wà dènà dé ní àjẹkù ìyá rò má jẹ. dadi, mo ní báwo ni court. court dùn lé ni ọmọ mi kó bá ń gbọ́ wíná ooo wíná wíná ooo wíná. pátápátá ó wá wíìnì o wíìnà wíìnà wíìnà ó wá wíìnì wíìnà. wọ́n ti sọ ìyá yín sẹ́wọ̀n gbére à ń ṣe ya rẹ ìyá dàpọ̀ ṣojú mi báyìí ránṣẹ́ sọ sẹ́wọ̀n kí wọ́n fi eléyìí ṣàríkọ́gbọ́n ó sùn kò dáa kéèyàn máa lú ọwọ́ ọlá léèyàn lórí kò sẹ́ni tó ní agbára ju ọlọ́run lédùmarè lọ ẹni bá ti ń fi ọwọ́ lágbá ọmọlàkejì rẹ̀ lójú gbogbo ẹni bá rò pé òun ní agbára kan lè kọ̀rọ̀ kò sí bóun ò ṣe lè ṣe lórí pàápàá lórí mẹ̀kúnnù pé kò sí wọn fẹ́ ṣe fóun kọ́ ọlọ́run bá dé kọ́ ọlọ́run bá dé irú wọn ṣe irú wọn ṣẹlẹ̀ yà ń gbẹ̀yìn irú wọn rè nẹ́rè gbẹ̀yìn ìyá dàpọ̀ di kóòtù lẹ́nu ìyá dàpọ̀ máa ṣẹlẹ̀ yà o kó dìgbọ́n sọ sẹ́wọ̀n ó máa ṣe ó máa ṣe wọ́n ń pè lẹ́sìn wọn ìwọ́kọ̀ yìí gbogbo agbára yòó ní iṣan wọ̀ ńlẹ̀ tuurutu kínú mi ń dùnṣẹ́ ṣojú mi báyìí náírà adájọ́ pronounce rẹ̀ mrs lágbájá yàdàpọ̀ rò pé ẹ̀hún i hereby sọ ẹsẹ̀ wọn wọ́n dẹ̀ sọ sí bí mo yẹ fò sókè láàrin kóòtù rẹ̀ kínú mi ń dùnṣẹ́ ó call for celebrated a máa celebrate rẹ̀ dédé èèyàn rẹ̀ máa pè wá bí kán máa jẹ kán máa mu. mo ń bọ̀ wíná ooo wíná pátápátá mo bá sí wíná sáré dẹ̀ẹ̀dì fọ́ọ̀lì jù. Fàkẹ́, ohun tí olówó ń wá kiri tí kò rí, òun lọ́lọ́run ṣe fún ẹ̀yìn. Ẹ̀kún ni kó yá stop lesson. Adúpẹ́ ò lọ bọ́ ọrẹ. Tó bá kú sọ̀hún kọ́ kí ló fẹ́ ṣe? Ṣé bó ṣe lọ ló bọ̀ yìí ni? Ohun tó gbédè yìí olówó mìíràn ń wà káàkiri kíkó ìrí lóòótọ́ ìbànújẹ́ ní eré abi tó bí sí ṣùgbọ́n gbogbo nǹkan báyìí lọ́ọ̀yà kò ní wí ní kéèsì kó má lo reference reference tá a máa lò fún ẹ̀hún ọ̀rọ̀ Jésù Kristi ṣé ibi tí ó ń Jésù ibi tó dáná bí sí ni ibùjì ẹran nẹ́ran bí Jésù sí ṣùgbọ́n lọ́jọ́ tèmi Jésù rẹ̀ déédéé àwọn èèyàn ń fi wojú rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lílànà Kristẹni ṣọpẹ́ fọlọ́run Ọlọ́run kò ní pa ọmọ náà wọ̀nyẹn lọ́wọ́ ǹjọ́ kò gbà kámú bẹ́ẹ̀. ó mọ ohun eléyìí máa dìmọ̀ ẹ lọ́wọ́ yá gbàgbé rẹ̀ jẹ́ ọmọ yẹn wọ́n bí sílé góòlù kan jalè ó ń yàwèrè ibi òbí eléyìí sí ọmọ yàdìrú àdìgbàmọ́ ẹ lọ́wọ́ yá pa inú rẹ mọ́ kó nujú rẹ kó má sunkún mọ́ rárá njọgbọ́lẹ̀ sẹ́yìn. di báwo ló ṣe jẹ́ kí ló dé sọ fún mi pé mọ́mì mi ti kú báwo ló ṣe jẹ́ sọ fún mi. <laughs> ẹ̀yin náà wò ọmọ mi kan ṣoṣo tó kù òun ló wà níbi tó wà yìí wọ́n sì lẹ́ni tó bá pààyàn wọ́n máa pa òun náà. wọn ní pa ọmọ tiwa ọmọ rẹ kan kọkù sẹni wọ́n máa pa òkèlè tó ṣẹlẹ̀ yẹn kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni a ní rírú rẹ̀ mọ́ jogbọ kó la fọkàn rẹ balẹ̀ kó la fi ọkàn rẹ balẹ̀ wọn ò ní pa wò wọn ní. àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó máa múnú tó bá gbé kìí ṣe pé bóyá gbé ara ẹ̀ tí ò yá ó yẹ kí n box rẹ ni o kí n fẹ́ blow lórí ni o. ẹ wọ ẹja kan ìwọ náà fa rẹ balẹ̀ kó yẹ ń ṣèkìní kan bí èmi nìkan ni mo wà lẹ́nu ìsìn tí mo jẹ́ fámìlì rẹ tí mo bá ẹ̀sọ́ òdodo ọ̀rọ̀ kó gbẹ́nu rẹ balẹ̀ ah, ìyàgbé mi lékè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìyàlẹ́kè ìyàgbé mi ìyàgbé mi àgbò má kẹrọ ìyàgbé mi ìyàgbé mi. <laughs> ó ti tó panu ẹ̀ mọ́ ẹ ta nìyẹn lẹ́yìn kan lẹ́kùn o ta nìyẹn òṣèlú ó ti tó wa ǹdó ṣẹlẹ̀ kúkú ti ṣẹlẹ̀ náà ọlọ́run á dúró de bàbá kú bàbá kú dàpọ̀ ṣàlàfíà ni kí ló ṣẹlẹ̀ wá àpò ṣé wà ló ránṣẹ́ sí pé kó mọ́ kó wá ìwá báyìí ṣé wọ̀ ṣe mọ̀ kò ti dé. làbákẹ́ it's unfair this is no good nígbà tó dé kí lórí tó jẹ́ kí n mọ̀ àwọn èèyàn ló ṣe ń jẹ́ kí n mọ̀ bó ti wà lára rẹ̀ this is this is unfair kó kó kó kó kó kó ṣe nǹkan tó bójú mu náà yóò kí màá ṣe máa dààmú láti wọ ẹ káàkiri ni làbákẹ́. má bínú. that's all right uncle thank you so much ẹ wo ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín thank you um, baby jẹ́ ká plan lórí bí a ṣe máa kúrò bí àbí kí ni plan tó ní lórí ibi tó fẹ́ dé sí èyí tí ṣe problem ló máa get ibi kan tó lè wà. èmi àti ẹ èmi àti ò lè ní anything láti jọ ṣe papọ̀ mọ́ o. what are you saying kí ni túmọ̀ gbogbo eléyìí tó ń sọ yìí. kó tètè yá gbọ́ wo ọmọ ẹ nì tó ẹ pọ́ ọmọ ẹ ló fẹ́ gbé gbé ọmọ ẹ mo yọ̀ǹda gbé mi ní ẹni tí a ti jọ ṣe pàdé ẹ mọ́. kí ni túmọ̀ gbogbo eléyìí tó ń sọ yìí kí ló ń sọ yìí làbàkẹ́ ọ̀nkú. Uh, má ọ̀nkú mi lè sọ àwọn ọkù ṣé o kò lísìn sí wọn ọmọ ìwé ni. you are not serious. ó wí fún ẹ ní ìsìn ó sọ òdodo ọ̀rọ̀ fún ẹ tán bá bá ń sòdodo ọ̀rọ̀ á dàbí pé bóyá báyìí rè ṣe kó purọ́ fún ẹ ló fẹ́ yóò ń kò fẹ́ rí ẹ yìí kó má lọ́hùn kò ní kàn ṣe pẹ̀lú rẹ mọ́ jẹ́ kí n sọ kíní kan fún ẹ ìyá tó bí ẹ lọ́mọ ọmọ kékeré tó jókòó yìí kò lè dáríjì ìyá rẹ torí ìyá rẹ jẹ́ kọ́lá bí ọmọ ìṣe wrong place èmi fún ẹ ibi ẹfẹ ibi yẹkẹ bí ọmọ ìsí ìyá rẹ ìnẹrè kọ́ọ̀sì ìrọ̀yàn ọ̀pá mọ́mọ́ tiwa kan lọ sọ́sẹ̀wọ̀n kó di pé ọmọ ìdí ẹni ń bímọ sẹ́wọ̀n kó tó di pé ẹni small prisoner ó dẹ̀ ní kó gbé ẹlẹ́wọ̀n kékeré tiẹ̀ kó fòun lẹ̀ onírárá onírárá tó bá tẹ̀lé ẹ lọ tẹ́ ẹ bá jọ wà ní ilé tó wà pẹ̀lú ẹ ṣé kò ní máa rántí bí ìyá rẹ ṣe sọ sẹ́wọ̀n ṣòro kò lè àbí pẹ̀lú ẹ táyé bá fi parẹ́. láti sìn lọ ẹ bẹ̀rẹ̀ àdúrà fún ìyá rẹ ká gbé yẹn tí kò kàn wá ṣàkúrò níbí ọmọ mi yóò ń fẹ́ kó máa bá tirẹ̀ lọ kò ju yẹn lọ. mo gọ ni ó yẹ kí n bá yín dá sí mo gọ àgbàlagbà tí kò lè tó lé ní mi. Hmm, wọ́n ní kán fọ̀rọ̀ lọ àgbàlagbà òun ló ń bọ̀ lọ ọkọ ẹ̀ ká fọ̀rọ̀ lọ bàbá wọn bóyá bàbá yín ṣí èrè dàgbà ni mo ṣí èrè dàgbà ni ìyẹn ni mi ṣe wọn tó tọ́ ó ní kó kú òǹbí please. labakẹ́. dàpọ̀ I am warning you for the last time ọmọ yìí náà kò ní nǹkan ṣe pẹ̀lú rẹ mọ́ please respect <laughs> respect respect yourself and get out from the house. Labake, mo promise ẹ pé a máa revisit issue yìí. Please, I still love you. Get out! Kọ̀ọ̀kan ìburúkú rẹ̀ jáde. Wàá gbé small prisoner ẹ. You are pastor. Kí n tún rí ẹbí. Abẹ́wò lẹ́lẹ́yà. Kí wọ́n stop ẹkún òṣì tó ń sun yẹn. Ẹkún yẹn ni mi ò fẹ́ rí. Kó gbọ́dọ̀ kó o tún kó gbọ́dọ̀ pọ̀ kó o tún sunkún mọ́. Ọlọ́run ti ṣọ́ ẹ lọ kọ́lẹ́jì ó ti padà dé láyọ̀ ọlọ́run kò ní jẹ́ kó tún rí ẹ̀wọ̀n pé mọ́ ọmọ ìlú máa tẹ́ àlàṣe baptism. aláyé tó ṣe gógó aṣọ ọ̀pọ̀ yóò lògó aláyé tó ṣe gógó aṣọ ọ̀pọ̀ bí ògògó. ọ̀gbẹ́ni sẹmi lè gbogbo àforíjì ẹyí ni o tó bá fọ́ gbọ́ wọ́pẹ́ gbogbo dúnmọ́ yẹn yìí wọ́n máa gbàgbé àgbẹ̀ yìí sórí ẹyí wọ́n máa ṣe wọ̀nyí bá lọ ṣe o tó bá sùn máa kú kò mọ́ ẹ̀dì o báyìí kò lè sí ẹ. We have to leave this place right now. There's a problem. There's a problem. Come here. Lion from State Command. Your game is over. Move.